pàkọ́ torí Ṣàngó dìde Àjàyí pàgbò ọdẹ àrólẹ́wò àrólẹ́wò ní Ṣàngó lówó ọdẹ àrólẹ́wò ńlọdẹ pàkọ́ torí Ṣàngó dìde ọdẹ àrólẹ́wò àrólẹ́wò ní Ṣàngó lówó ọdẹ àrólẹ́wò pàṣọ torí Ṣàngó dìde Àjàyí ságbó ọdẹ àrólẹ́wò àrólẹ́wò ní Ṣàngó lówó ọdẹ àrólẹ́wò òkú lọ́dẹ pàṣọ torí Ṣàngó dìde ọdẹ àrólẹ́wò àrólẹ́wò ní Ṣàngó lówó ọdẹ àrólẹ́wò òkú lọ́dẹ pàtó torí Ṣàngó dìde Àjàyí pàgbò ọdẹ àrólẹ́wò àrólẹ́wò ní Ṣàngó lówó ọdẹ àrólẹ́wò ńlọdẹ pàtó torí Ṣàngó dìde ọdẹ àrólẹ́wò àrólẹ́wò ní Ṣàngó lówó ọdẹ àrólẹ́wò pàṣọ torí Ṣàngó dìde Àjàyí pàgbò ọdẹ àrólẹ́wò àrólẹ́wò ní Ṣàngó lówó ọdẹ àrólẹ́wò òkú lọ́dẹ. pàṣọ torí Ṣàngó dìde ọdẹ àrólẹ́wò àrólẹ́wò ní Ṣàngó lówó ọdẹ àrólẹ́wò òkú lọ́dẹ. lánàá. Ìfá ọlọ́kùn àfọ̀rọ̀báyọ̀. Ẹlẹ́rìí kí òkìtì bìrìtì ń pa ojú ikú dá. Oorun mi la jànú. Ìfá ọlọ́kùn. ọba ìrólókò ọba ìrólókò yamasekun ayírawọ jẹ àkànjú òpómọjà lẹkàn ọkàn ọlọlọ yàtọ̀ bí bòdòrìṣà ọgbà sọrùn alálágbà ọjẹ ọgbà sọrùn alálágbà ọjẹ. ọba ìrólókò ọba ìrólókò yamasekun ayírawọ jẹ. Àjọjú òkò mọ́jọ lẹ́tàn, ọ̀kan ọ̀wọ̀ yàtọ̀ bí ìfòyó nìkan. Ọba àtọ̀run àwàlàgbà ọ̀jẹ̀. Ọba àtọ̀run àwàlàgbà ọ̀jẹ̀. Ọba ìrólókò. Ọba ìrólókò ìyàmàsìkú àyíra ọ̀jẹ̀. Ògòdó òkò mọ́jọ lẹ́tàn, ọ̀kan ọlọ́lọ́ yàtọ̀ bí ìfòyó òrìṣà. Ọba sọ̀rùn àlàlàgbà ọ̀jẹ̀ ọgbà sọ̀rùn alálàgbà ọ̀jẹ̀. ọba ìlólòpó ọba ìlólòpó ìyá máa ti kún àìrá ọ̀jẹ̀ òkú tó òkú máa jọlé kan ọkàn ọlọ́lọ́ yàtọ̀ bí ìforí òrìṣà ọba sọ̀rùn alálàgbà ọ̀jẹ̀. Ọba sọ̀rùn alálàgbà ọ̀jẹ̀. Ọba ìrólòpó ọba ìrólòpó a máa sekun ayírawọ̀ jẹ àfọ̀nṣá ọ̀fọ̀mọjà lẹ́kùn ọkàn ọlọ́lọ́yà tó bí forí òrìṣà ọgbà sọ̀rùn alálàgbà ọ̀jẹ̀ ọgbà sọ̀rùn alálàgbà ọ̀jẹ̀. ọba ìrólókò ọba ìrólókò ìyá máa sekun ayírawọ̀ jẹ àfọ̀nṣá ọ̀fọ̀mọjà lẹ́kùn ọkàn ọlọ́lọ́yà tó bí forí òrìṣà ọba sọ̀rùn alálàgbà ọ̀tẹ̀ ọba sọ̀rùn alálàgbà ọ̀tẹ̀. ògùn dálẹ̀ kan ẹ̀mí abẹ́rẹ́ ògùn dálẹ̀ kan ẹ̀mí abẹ́rẹ́ ogun tó wà dùn ẹ̀mí abẹ́rẹ́ ogun tó wà dùn. Eliabere. Ògùndálẹ̀ kan, èèyàn fẹ́ràn. Ògùndálẹ̀ kan, èèyàn fẹ́ràn. Ògùn kan wà tuntun, èèyàn fẹ́ràn. Ògùn kan wà tuntun, èèyàn fẹ́ràn. Ògùndálẹ̀ kan ẹni abẹ́rẹ́ ogun dálẹ̀ kan ẹni abẹ́rẹ́ ogun tó wà dó ẹni abẹ́rẹ́ ogun tó wà dó ẹni abẹ́rẹ́ ogun dálẹ̀ kan ẹni abẹ́rẹ́ ogun dálẹ̀ kan. ogun dalẹ́kọ̀ ẹni abẹ́rẹ́ ogun dalẹ́kọ̀ ẹni abẹ́rẹ́ ogun tó wà dé ẹni abẹ́rẹ́ ogun tó wà dé ẹni abẹ́rẹ́. ogun dalẹ́kọ̀ ẹni abẹ́rẹ́ ogun dalẹ́kọ̀. mèrè mèrè ọ̀sán ìrẹ̀wẹ̀jì mèrè mèrè ọ̀sán ìrẹ̀wẹ̀jì mere mere wewe chiumbena mere mere wewe chiumbena ẹjí mere mere ọsàn wálé. mere mere ọsàn ìwé ẹdín. mere mere ọsàn ìwé ẹdín. mere mere wẹwẹ chiumbena mere mere wẹwẹ chiumbena. mèremère ọ̀sán ìwé wẹ́jú mèremère ọ̀sán ìwé wẹ́jú mèremère wẹ́wẹ́jú ń bẹ́ náà mèremère wẹ́wẹ́jú ń bẹ́ náà ẹ̀gbìn mèremère ọ̀sán wálé mèremère ọ̀sán ìwé wẹ́jú mèremère ọ̀sán ìwé Mere mere wẹ́wẹ́ tí ń bà mere bèrè bèrè wẹ́wẹ́ tí ń bà mere ní bèrè mere mere alẹ́. mèrè mèrè mere ìrẹ́wẹ́jú mèrè mèrè ọ̀sán ìrẹ́wẹ́jú mèrè mèrè wẹ́wẹ́ tí ń bẹ náà mèrè mèrè ẹ̀jú mèrè mèrè ọ̀sán wálé. mèrè mèrè ọ̀sán ìwé wájú. mèrè mèrè ọ̀sán ìwé wájú. mèrè mèrè wẹ́wẹ́ tí ń bà náà. mèrè wẹ́wẹ́ tí ń bà náà. ẹ̀jú mèrè ọ̀sán wálé. Yemọja bèrèrè pé sí bàbá ni àgbèrè ògbó sínú odò yìí òrìṣà gbìyàn bá ní odò yìí. Yemọja bèrèrè pé sí bàbá ni àgbèrè ògbó sínú odò yìí òrìṣà gbìyàn bá ní odò yìí. Yemọja bèrèrè pé sin bàgbà ni àgbèrú tògbó sínú odò yìí oríṣà gbìyàn bá ní odò yìí yẹmọjà bèrèrè pé sin bàgbà ni àgbèrú tògbó sínú odò yìí oríṣà gbìyàn bá ní odò yìí yẹmọjà bèrèrè pé ni àgbèrú ògbó sínú òótọ́ yìí oríṣà gbìyàn bá ní òótọ́ yìí yẹmọjà gbèrèrèkè sí bàbá mi àgbèrè tó bọ́ sínú òótọ́ yìí oríṣà gbìyàn bá ní òótọ́ yìí. ẹ̀wùn yìí tẹnu mami o. Tenu mamaya Iai bedi de logo yagba omiro Bedi korikojo Ai agba e malagesha Ia mi eye oshobo É um ungi tenu mamio Tenu mamaya Iai bedi de logo yagba omiro rajin koríkojo. Aya gbama pakuta malajesha, ya mi yeye ifonda. Ẹ̀rù sí tẹnu máa mi o, tẹnu máa máa yá. Ìyá ilẹ̀ títí lóko yàgbá omi lóró, ìgbà tí koríkojo. Aya gbama pakuta malajesha. e a minha e eu parar. É um gita no maniu, pé no mamaiá, e a imede de louco e a bauriru. pama pakuta malagueixa e a minha e eu carei. É um gita no mamiú, Pé no mamaiá. yaa ibẹ̀ títí lóko yàrá omi ró ibẹ̀ tí koríko jò. ọmọlú igbọnagbọna zowe ọmọlú igbọnagbọna zowe ẹkọ mo fọdún máa ṣètò. é como o Voguna nadir, Johnny Leonanã, Johnny Leonanã que maior, e Nanã que maior que um alô dele. Pelé, Pelé, me dá um lojo, um alê. Mere, mere, é no sim, Mere, mere, é no sim. ẹ̀hún síbi mèremère bò sùn láyé ẹ̀hún síbi mèremère bò sùn láyé ògbàlà tùzù ẹ́ òbí ọ̀sùn ògbàlà tùzù ẹ́ òbí ọ̀sùn ìyá lọ ni ó tún akọgbà bí ahùn kọ́ kàkà bẹ́tọ̀ ó tùzù ẹ́ òbí ọ̀sùn bàrà alẹ́ sọ̀hán alẹ́ sọ̀hán bàrà tùzù ẹ́ òbí ọ̀sùn ọ̀hún. Bíkọ́ náà kọ́ dàgbére. Ọmọ ọ̀hún. Bíkọ́ náà kọ́ dàgbére. Ẹ̀kọ́ mo gbọ́dún máa ṣètò. Ẹ̀kọ́ mo gbọ́dún òun á ṣe. Yọ nílé ọ̀nà náà. Yọ nílé ọ̀nà náà kì máa rọ̀. Lọ́nà kì máa rọ̀ mi wá lóde pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní bá ń lọ àgùn fún àmì mèremère ẹnu ilé ìfún mèremère. bí ọ̀tún bí àrùn ó tún akọ̀gbá bí àrùn kọ́ kàkà bẹ̀ tọ́ ohun tó dúró yàn bí Bàrà lẹ́sọ̀ hàn lẹ́sọ̀ hàn bàrà tó dúró yàn bí ọ̀tún. É Maodo. É Maodo. Lago, lago, meu Ó, oh, dundum, assoró, balé, rei. Hey. É Maudo, é Maudo, Lago, lago, meu Deus. Ó, oh, dundum, assoró, balé, rei. Hey. É Maudo, é Maudo, Lago, lago, meu ó dùndùn asoro, balẹ̀. ẹ máa ó tò ẹ máa ó tò láàgùn láàgùn létí ó dùndùn asọ̀rọ̀ balẹ̀. ẹ máa ó tò ẹ máa ó tò láàgùn láàgùn ó dùndùn asọ̀rọ̀ balẹ̀. Hey, É Maroto, é Maroto, Lago, Lago, Leite, Ọdún ló wá sọ̀rọ̀, balẹ̀, Rei. ilé mo pẹ́ o ilé. mo pẹ́ o ẹ̀gúngún o. ilẹ̀ pẹ́ o. Ògùn máa yó. Ilẹ̀ mo pẹ́ o. Ẹ̀gúngún o. Ẹ̀gúngún ayé kì í ṣẹ̀gbọ́rùn. Mojúbà rẹ̀ Ẹ̀gúngún Màrí o. Ilẹ̀ mo pẹ́ o. Ògùn máa Ilẹ̀ mo pẹ́ o. Ẹ̀gúngún o. Àkìdé wa o wà kí Ẹ̀gúngún. Wọ́n ń gbogbo ara aṣíwájú àwo wọ́n gbogbo ara lé aṣíwájú mi. ilẹ̀ mo fẹ́ o. Mario. Tilẹ̀ mo pẹ́ o, ẹ̀gúngún o. Mo pẹ́ kò bọ̀ ẹ̀yìn sí fún mi àgbo àti yíran lọ́wọ́ àgọ́ kí n bọ̀ ẹ̀fù ọmọ rẹ̀. Ilẹ̀ mo pẹ́ o. Ògbó Mario. Ilẹ̀ mo pẹ́ o, ẹ̀gúngún o. Kí o máa ta ẹ̀tíwèrè bàbá wa ọmọ rẹ ní à ń o. Ilẹ̀ mo pẹ́ o. Mario. Ilẹ̀ mo fẹ́ o, ẹ̀gúngún o. Kí òsàrè wà jẹ wà o, kí ọ̀gbọ̀ ìwéré wà. Ilẹ̀ mo fẹ́ o. Ògùn Mario. Ilẹ̀ mo fẹ́ o, ẹ̀gúngún o. Màá jẹ́ àrí ikú èwe, màá jẹ́ àríjà èṣú, màá jẹ́ àríjà ògún, màá jẹ́ àríjà ọ̀mí, màá jẹ́ àríjà ṣàpọ̀nà. Ilé mo fẹ́ o. Òpó Mario. Ilẹ̀ mo fẹ́ o. Ẹ̀gúngún o. Mo tún bá gbàgbà ìbùdó. Ilẹ̀ mo fẹ́ o. Ẹ̀gúngún o.